Mm-hmm. àjọkú lèrè ìfẹ́ wa àjọlò. Ah! skyscraper dey construct fún Johnson saniko. you should just let me be. it will collapse. you again? what do you want? tẹ́tí ọmọ ìkọ̀ọ̀kan lọmọ wọ̀ yọ. see we don't belong to the same world. fi mí sílẹ̀ má lọ síbi tó ti wá kí mi náà wà láyé mi. o ò ní bọ́ńbẹ́. ẹ fẹ́ ti bí obìnrin dáná sí lábẹ́kọ̀ọ́ ṣé oru mi mú yín ni tá a bá lẹni tó fẹ́ bọ́ sórí àpèrè yìí kó máa bọ́. ayé ló lè wa òyìnbó àwa kùsà bí wọ́n fẹsẹ̀ fẹ́ àwa alálìlú wa. tó bá jábọ́. àrùn tí ń ṣe gójì ní ìṣọ̀ọ́dúnrún. ìṣòro bá ti gbé ìwọlẹ̀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 kún ò kì í dòye ilé bàbá rẹ̀. àwọn ọlọ́pàá yóò gbé yín. mo èsì lẹ́kọ̀ọ́ lọ́jà ẹni bá gbọ́ tètè gbójú ẹ̀ sá. ọ̀dọ́ òun ṣẹ̀ṣẹ̀ ọ̀dọ́ òun ṣẹ̀ṣẹ̀ alákùúkà ti bà ní ìwà ajẹ́pá ọ̀dọ́ òun ṣẹ̀ṣẹ̀. èyí ló ń para èyí wẹ́ exactly ìgbé tètè. ìjàmbá wà láwọn òbí lọ àwọn àbúrò òbí gbà bóyá ẹnu wọn. ibi tí àwọn òyìnbó ìbá kó ẹ̀yìn rẹ kúrò ní alágbà pátá pitipitipitipiti. fẹ́ fẹ́ àbúrò mi ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ra yín ẹ̀rù ń bà ẹ́. ṣùgbọ́n ojú mi kàn jojú ẹkùn ni kò lè pa ẹran o mi ò burú. mo mú yẹn àṣẹ wípé ọmọ eré olórí ńlá yẹn ó ń dán nǹkan tó tó ìwò kò dẹ̀ jẹ́ kí n gbọ́ ṣó dáa bẹ́ẹ̀. ẹ kúlẹ̀ o. ọ̀gbẹ́ni Romeo. tàtún ni Romeo báyìí kí ló ń sọ báyìí. ojú ẹ̀kọ́ ti fi mímu hàn bó o ṣe ń ṣiṣẹ́ ìlú bẹ́ẹ̀ ló ṣe ti kọ́pà alálòkó rẹ̀ sí alálòkó rẹ̀ sí. ó bọ̀. How are you? Fine. Hmm. I'm so sorry I kept you waiting. Mm, it's all right. Mo mọ̀ hmm. <sighs> You know what? Let me take a second to freshen up. Right. I'll be with you in a sec. Okay. Hmm? I'll see you soon. láìdí. ẹ kálẹ̀ bàbá olóde. ọ̀kàrẹ̀ o. ẹ̀rà ẹ̀rà. ẹ̀lẹ́. ẹ̀kálẹ̀. o jàre. ṣé o sì lálẹ́. kọ́ mọ̀ bá sí nǹkan kan náà ni ire ń kọ́. ire wà nílé. ó yá tẹ̀lé mi. kí n tẹ̀lé yín. bẹ́ẹ̀ ni. Ah, bàbá ẹ kálẹ̀ bàbá ẹ kálẹ̀. ẹ kálẹ̀ sọ. ẹ kálẹ̀ o. ẹ lẹ́ bẹ́ẹ̀ ni sà. ẹ kálẹ́. ẹ kálẹ́ sà. ilẹ̀. ẹ kú àtàárọ̀ o. yes sà. ọlágbára o. ẹ kú iṣẹ́ o. ẹ sì kú iṣẹ́ náà. yes sà. kò sí o bàbá. kò sí. eré ìwọ àti ẹ̀gbọ́n ẹ̀ ni wọn fẹ́ rí. ó yá sá ṣé a lè sọ̀rọ̀ báyìí. a lè sọ̀rọ̀ báyìí ká lè jọ yẹra ni o. Ah, bàbá ẹ ṣe jẹ́ ká a bọ́ síta ẹ jẹ́ a fi àlejò lẹ̀ nítorí ooru ni o káwọ̀ lọ sọ̀rọ̀ ta ká lè jọ dúró deere. ká fún àwọn méjèèjì rẹ. bẹ́ẹ̀ ni lára ẹ jẹ́ ká lọ síta. ẹja ọlọ́ta. tá a máa dà. Ah, ẹyà o kágbága ta. ẹ máa bọ̀ bàbá. máa ń wo pé torí ooru yìí. Ah, ah, oyè mi. máa bá yín sìn. mo kàn fẹ́ mú máa bá yín tàn sìn. bàbá ó yà. ọ̀dà ó yà. ọ̀dà kábọ̀tà. bẹ́ẹ̀ ni. Bàbá dà. Mo ń bọ̀. So sorry, okay? I'll join you soon. Ah. Ire ìwọ náà máa bọ̀. Mo ti ń bọ̀. Ah. Ẹ wá jókòó. Ẹ rẹ̀. Ẹ máa ga o. Owó àbúrò bímú. Bàbá olóyè, hmm? mo ṣàkíyèsí nǹkan kan ojú yín yìí ó kọ́rẹ́ lọ́wọ́ púpọ̀ jù. èmi náà fẹ́ sọ bẹ́ẹ̀. ṣé kò sí. ẹni ọ̀wẹ́ júlẹ̀ ló bá ìyẹn ọmọ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run ní jẹ́ ń fojú sunkún yín o. bàbá ẹ jọ ṣé kò kí ń ṣe wípé torí ọ̀rọ̀ ilẹ̀ yẹn lẹ ṣe wá. torí ọ̀rọ̀ ilẹ̀ náà ni àmọ́ àwọn ará bíi wọn ò gbèrò rere kankan sí èrò ọkàn wọn ò dáa. èrò ń gbà bá wò. ṣé kì í ṣe pé kábíyèsí àti àwọn olóyè tó kù wọ́n ti ń dẹ́rù bà yín. wọ́n ń dẹ́rù bà mí bẹ́ẹ̀ bá pé ń dẹ́rù bà mí. adẹ́tẹ̀ ni wọ́n wọn ò lè fún wàrà wọ́n lè dá wàrà nù. ẹ wo bàbá bàbá kò sí nǹkan kan tẹ́nìkankan lè fẹ́ nìkankan ṣe ẹ má jẹ́ kí ẹnì àwa gangan fúnra wa a ti ń ránmọ ná síná kò sí tẹ́nì kankan lè fẹ́ ẹnì kankan ṣe. òótọ́ ni kò sí tẹ́nì kankan lè fẹ́ ẹnì kankan ṣe àwa o àwa ní ti wa o ń táwa mọ̀ ní wípé ilẹ̀ bàbá wa yẹn àwa ò lè ta a ò dẹ̀ lè jẹ́ kẹ́nì kankan kó gbé e ta. ẹ ṣe sùúrù ń wà lẹ́mìí fún yín bàbá àfẹ́lẹ́ mi àfẹ́lẹ́ mi àfẹ́ àfẹ́. ẹ wo abolóye ká tiẹ̀ kọ́kọ́ fi ọ̀rọ̀ wípé ilẹ̀ titi wa ni àbí nǹkan ká fi ilẹ̀ ṣé bá ṣe máa máa wo kábíyèsí àtàwọn olóyè alájẹbánu tán kó rọra yẹn ṣé bá ṣe máa máa wò wọ́n lélẹ́yìí tán dẹ̀ máa ra gbogbo òlú pa ṣáwọn ènìkan lọ́nà dáyé fún ni. ẹ wò ó bàbá ẹ fọkàn yín balẹ̀ kò sí nǹkan kan tán lè ṣe tán má dẹ̀ ṣe jura wọn lọ́bọ́n ṣe wà yẹn wọ́n á rí ilé hmm. ilẹ̀ tìṣú. ẹni ọwọ́ ẹjú lẹ́rù ń bá o bẹ́ẹ̀ bá pè mọ́ ọ lọ ẹ̀ ṣáṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. kò sí wàhálà bàbá kò sí wàhálà ẹ ṣeun gan ni ẹ kú ìdìde. kò mọ̀ sí wàhálà ẹ ṣeun. kò sí wàhálà bàbá. ẹ wo ọmọ ìtìbẹ̀ náà léwu kí ni wá ní. àlejò mi ni bàbá. àlejò rẹ. bẹ́ẹ̀ ni. ọ̀bá làbúrò ẹ̀ sọ̀rọ̀ ọmọ ẹ̀yìn o wọ́n ṣòro ẹ ṣọ́ra fún wọn o wọ́n ṣòro. kí ló ṣẹlẹ̀ ṣé ẹ mọ̀ rí nbìkan ni. ọmọ agùnbánirọ̀ agbọn agùnbánirọ̀ ń tajà tẹran ní ẹ tọmọdé tàgbà ni mo fẹ́. bàbá ọ̀rọ̀ yín yé mi àmọ́ ṣe rí eléyìí ó yàtọ̀ ọmọ dáadáa lélẹ́yìí ọmọ dáadáa ni. ẹ ṣàṣọra kò sí wàhálà wà. kò sí wàhálà bàbá ah, ilẹ̀ ti ṣú ẹ̀yin gan ah, ẹ kú dìde wa o. <laughs> ẹ kú àbẹ̀wò ẹ máa rọra ẹ máa rọra. ilẹ̀ ti ṣú. ẹ má padà ẹ ṣeun. kò sí wàhálà ó dìgbà kan náà. bínú pé mo dúró. kò sí wàhálà ó yá jẹ́ nsìn má bínú sí Romeo pé ó dá ẹ dúró ìgbà wo ló wá dà báyìí. láìpẹ́ ìyẹn tí dókítà wa ò bá níṣẹ́ tó pọ̀ hmm. jù. <laughs> iṣẹ́ wo ló gbà. àmì o àmì o. Hmm. ó dà rọ jàre. àfìgbà tó lóò jẹ kọ̀ọ̀kan nílé wa. Ah, ẹfọkàn ẹfọkàn balẹ̀ ẹfọkàn kò sí ẹnìkan tó lè bá ẹfọkàn kankan o ìlú ló ìlú ló ní ilẹ̀ yìí kábíyèsí fọwọ́ sí sẹ́yìn láti ibi tá a ti mọ̀ láti digi pèrègùn lọ tó fi lọ báyìí àti bí tó tún fi lọ báyìí ah ẹ̀yin lẹ́ni o ilẹ̀ ṣe ẹ̀dá fún nǹkan fẹ́ fi ṣe. ṣùgbọ́n ẹ wá gbọ́ o ẹ gbọ́ o Yorùbá níwìníwì onílé ìfọ̀nìfọ̀ àlejò bó nílé bá ní ká jẹ́ tán àlejò ó pè àjẹkù lọ́dọọdún ó ní tẹ́ mọ̀ fún àwọn olóye o èmi sì lọ lórí àwọn olóye ní tá a bá fẹ́ fún èmi lẹ́gbẹ̀ẹ́ fún èmi ní wàá bí èsì hà fún ọ. ọ̀rẹ́ yín olóye ọmọ ẹ̀ láti yanjú mánéjà mi wà ní. ètò ti wà lẹ́fún. ọgbọ bàbá olówó mánéjà ojú wọn le ẹjẹ ìmìrì ọjọ́ kọ́wọ́ bọ wí kájọ wọn lè tẹwọn fa. níbo níbo kí ló ń ṣe ń bì níbo à ń ṣe kìnìlá ni. kí lẹ ṣe lórí ilẹ̀ bàbá mi. ilẹ̀ wo ń lẹ bàbá ẹ mo ní ọmọ sọ tó sọ ọmọ bá bẹ́ẹ̀ ò ní lẹ̀ mọ́ ọba ló ní lẹ̀ orí ẹ burú ni. kò ní dákun yí bàbá olóye. ikú tó pa bàbá rẹ ọfẹ kọ pa wọn náà fẹ́ kú. ẹ wá kó àwọn wọ́nrọ̀wọ́nrọ̀ yìí wá sórí ilẹ̀ bàbá mi. talẹ́rẹ̀. ọfẹ ọfẹ kú ọfẹ kú òun wọ ọrùn fẹ̀fẹ̀ ọ̀nwọ́ ọ̀run fẹ̀fẹ̀. Ah, láàdì eh, mọ̀nà wọ́n gbé. láàdì ah, ah, ayé mi láàdì irọ́ ni mò ń. dúró dúró dúró dé mi ọmọ. olóyè olóyè ti bàdá èmi èmi èmi láàdì èmi láàdì. ó ti ya wèrè rí ó ti ya wèrè rí ó ti ya àná ó ti ya wèrè rí. láàdì ẹ ẹ láàdì èmi láàdì ọmọ pààyàn ọmọ pààyàn ọmọ pààyàn láàdì ọmọ pààyàn wọ́n máa pààyàn sẹ́ni lọ́rùn. ẹ jẹ́ kí mọ̀mọ̀ dáná mọ̀mọ̀ dáná mọ̀mọ̀ dáná torí ọlọ. ọmọ pààyàn ọmọ pààyàn lábì ọmọ pààyàn ọmọ pààyàn lábì torí ọlọ torí ọlọ ẹ jẹ́ kí bọ́ọ̀lù torí ọlọ lórí ilẹ̀ bàbá tó lórí lórí náà mi ṣèwé rẹ̀ lórí ilẹ̀ bàbá àjàrà rẹ̀ bá ẹ wo àgbà ìdá rẹ̀ wo ni ọmọ ẹlọ́kọ̀ ẹ̀dẹ́kọ̀ ẹ̀gbà mi ọ̀gbà ìdá rẹ̀ káàtó àgbà ìdá rẹ̀ kọ̀ ẹ̀ ẹ mọ yọ bisi ẹ pa lórí lọ bàbá mi ọwọ́ ẹ ara àdúgbò ẹ gba kílàdì mo bọ pa bàbá yọ kílẹ̀ kílẹ̀ fọ́nrẹ́ rẹ yìí ọ̀fẹ̀mí ara rẹ ṣòfò ọ̀fẹ̀mí ara rẹ ṣòfò lórí ìjẹkújẹ lórí ìjẹkújẹ ọ̀fẹ̀mí ara rẹ ṣòfò mọ́ ṣòfò lẹ́nu rẹ lẹ́nu rẹ ọtí dá olè ọ̀bàyéjẹ́ àtolójú kòkòrò làwọn tí ètò ìṣèjọba wàrà tó yín wà lọ́wọ́ wọn wọ́n ti gba wọ́n mú owó iná owó omi owó gbogbo amáyédẹrùn pátápátá wọ́n mú gbogbo ẹ̀ wọ́n kó jẹ eléyìí tí wọ́n ṣe ìwọ́n àdẹ̀ fi ṣàṣemọ́ wọ́n ti gba owó àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn tó fẹ́ dá lé iṣẹ́ ilẹ̀ máa ń sọ pé káwa fi ilẹ̀ bàbá tiwa sílẹ̀ àwa ò lè gbà ó a lè gbà rárá ni. dókítà ire a pé kábíyèsí ni wọ́n fi agbára wọn gbé wá sí ilé ìwòsàn ìlú yìí pẹ̀lú owó ribiribi tí wọ́n fi pè yín wálé. <laughs> ọ̀rọ̀ burúkú tòun tẹ̀rín irọ́ pátápátá nìyẹn irọ́ irọ́ gidi ni lákọ̀ọ́kọ́ ná ní ìgboro tí mo wà mò ń ṣe dáadáa kódà mo ṣe gba àgbéga sí ipò gíga ni àmọ́ ká fi ìyẹn sẹ́gbẹ́ kan bí wọ́n ṣe wà yẹn wọ́n ti ná gbogbo owó ètò ìlera ìlú yìí wọ́n ti ná wọ́n ṣe kúmọkùmọ kò sí dókítà kankan tó fẹ́ dúró ìfẹ́ ìlú yìí àti àánú ọmọnìyàn òun ló gbé èmi padà wá sílé tí mo fi wá di dókítà níbí báyìí ẹnì kọ́kọ́ ò gbé mi wá bí báyìí. ẹ ṣe a tún máa rí yín bá. kábíyèsí àkàlà kábíyèsí kábíyèsí àkàlà kábíyèsí. wàhálà wà o orúkọ mi làwọn oníròyìn náà ń gbé káàkiri náà ń gbà mí lórúkọ jẹ o àkàlà ṣé bó ṣe máa wò mí rèé kábíyèsí ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ṣe ẹ rọrọ tí ń bẹ ń lẹ yìí ẹ jẹ àna sùúrù sí ni o ṣe rí tàwọn òròyìn tẹ ń sọ wọ́n ń bọ̀ bá yáyọ́ rẹ̀ wọ́n ariwo lásán ni wọ́n ń pa kò síbi tí wọ́n bá já kábíyèsí ẹ fọkànbalẹ̀ iṣẹ́ ń bẹ tá a ṣe lórí ẹ̀ ẹ̀yẹn sábà yìí pé ẹ ti rán òfófó ṣẹ́ ń wà jẹ́ dání ń ò ní jẹ́ dání ẹ̀yẹn ẹ fún mi bẹ́ẹ̀ mo sọ. ó ní ìfọkànbalẹ̀. Ah, kábíyèsí tí n bá lómi jóná ẹ pé kí n kó eru rẹ̀ wá bẹ́ẹ̀ tí ń wí fún mi èmi nìkan kẹ́ ń sọ fún ẹ̀ ń sọ fún olóyè ọ̀tún àjọṣe bíi iṣẹ́ ni àwọn oròyìn wọ́n ń bọ̀ àfẹnugbolẹ̀ wájú yín báyìí gbogbo tí wọ́n ń tẹ́lẹ̀ wọ́n pa àwọn òwì mọ́ bẹ́ẹ̀ mo sọ fún yín ah, ẹ fọkàn balẹ̀ kí ló dé kábíyèsí ẹ fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀ kò sí wàhálà kò sí wàhálà èyí ò bá wọn ọ̀rọ̀ tí mo bá wà gẹ́gẹ́ ọmọ yín. Sir. Hello, sa Sorry. Um, mo ní kí wá béèrè pé ṣé ẹ lọ lé ni. má lọ orin yẹn ló gbé mi lọ má lọ má má lọ ń sìn. ọ̀rẹ́ sẹ́. ẹ ṣé. Thank you. Can't it wait? No, it can't. Order. I'll see you soon. Mumba Lodo, sir. látọ̀sán tó ti dé ló ti ń kàwé oòrùn ló tún ti ń wọ̀ lọ yìí ètò ọkà yẹn tó wọ náà sinmi díẹ̀ ọwọ́ ọkà rẹ̀ ná. bàbá nǹkan kan sọ sí mi lọ́kàn pé ká gbàdúrà fún kọpa ìfẹ́ àti dr ire o. ká gbàdúrà fún wọn. bẹ́ẹ̀ ni sà. tó bọ́lọ́run ti máa rìn nìyẹn ọ̀rọ̀ ọlọ́run lágbára láì fàsìkò ṣòfò jẹ́ ká bọ́lọ́run sọ̀rọ̀ nípa wọn bọ́lọ́run sọ̀rọ̀ nípa wọn. sí ọlọ́run tó ní gbogbo ìmọ̀. Ẹni burú mọ́ ẹni tó Ọ̀tá fàyídógbò rí bọ́ọ̀bà yóò rí ọ tọrùn wò ó. Bí Hello. Gone. Got shot. Gone what? Ire. Ire. Ire. Hello. Ire. Ire. Ire. Hooray! <laughs> Ladi, Ladi, Ladi, Ladi, Ladi, Ladi. Ah, Kọ́ pa ìfẹ́. Ẹ ló. Ẹ máa pè wá lálẹ́ yìí. gunshot kẹ̀ mo ń bọ̀. ìgbà olópè. ó ti ṣe díẹ̀ and I've been trying it since it's not been picking my goals. yàrá. <laughs> Captain. Hey! laddie, and you believe them. Eh? Laddie, just dey make me laugh. Make I tell you one thing wey you no know. You see any wicked man We come get power get money dey highly connected at the expense of the less privileged such people no dey repent if all those useless rulers wey dey spoil your town don tell you say dem go repent na lie dem no dey repent because everything wey dem dey do wey dey wicked na the expense of the less privileged you dey hear me you see me where they see so i hold my town strong i put all those wicked rulers i put them under pressure you dey hear me What wetin i dey do i they kidnap them if i no kidnap them i go kidnap their loved ones yes demand for ransom and anytime wey dem don do the payment anyone wey i see say you e know dey useful to the people i kill am the one wey dey useful wey i see say okay this one fit still try i release am na so i dey operate and na so all these my men wey you dey see so everybody wey you see for this camp so na so dey hold their town strong ladi i wan make you hold your town strong na you use your mouth tell me say the rulers for your town dey dey very wicked so na you god wan use vindicate your people hold the town strong ladi the only thing i don't know now be say whether you dey ready i don't know whether you dey ready. captain i am ready. ladi you sure for this one Where you dey talk say you don ready. captain i am ready. na the spirit be that ladi if you ready then we go give you all the support wey you need because now you laddie god wanted vindicate release all those people wey dey your town from those wicked people we go give you all the support wey you need you dey hear me we dey with you all the way commandos captain commandos captain commandos captain na the spirit be that. please, what, what do you guys want? Kí Name your price. I, I, I will cheat you well. show lẹ fẹ́? Give me your price. Na we dey run dis town. Na we dey run dis town. Go! Get up! Get up! Ah! Go! Wetin you do for this man? dis land? Mo fẹ́ mo fẹ́ ralẹ̀ mo fẹ́ mo fẹ́ fi tú mo fẹ́ fi tú lu ṣe ni. Mo fẹ́ ralẹ̀. Mo fẹ́ fi tú lu ṣe ni fẹ́ ra lẹ bàbá ẹ̀. yé múbi take him to me car. múbi. Hey, hey, put him inside. I get half money. I have money. I, let, me your price. Let, me your price. Let your price. Let Now we dey run this town.

bàbá mo ní kí n wá dágbére fún yín ni mi ò lè parí ètò ìsìnlú mi nílùú yìí mi ò lè dúró mo fẹ́ máa lọ sí gbòòrò ó dàbọ̀. Ó máa jọ. fi mí sílẹ̀ náà. ìfẹ́ ò ṣe bá mi ronú sí ní tó lè ṣẹlẹ̀ sí burú tó o bá fi sílẹ̀. Ha ha ha ha! iná ti jó lórí kókó báyìí bẹ́ẹ̀ bá ti lè nà á lẹ̀ fún kọ́mọ tí ń bẹ nígboro kò tó lè fojú lóorun mọ́ ọkùnrin ò lè sùn obìnrin ò lè sùn ẹ jẹ́ ọmọ bílù ṣe dá o. kábíyèsí. DPO DPO DPO DPO DPO DPO I'm not happy with you inú mi ò dùn sí ẹ rárá inú mi ò dùn sí rárá kí ni gbogbo awuyewuye tí mò ń tí gbogbo tí gbogbo òlu tí ò tí ò rọgbọ báyìí ọ jíyàn kan gbélé ni ọ padà kọ lọ́la ọ gbàdá sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀kan lẹ́yìn kí ló dé kí ló dé are you are you saying to me pé oh you are not you are oh capable you are not man kí ni kí báwo ni gbogbo ẹ̀ ṣe wá di gbogbo ẹ̀ kàn di àjẹ gbogbo ẹ̀ kàn gbogbo ẹ̀ kàn fojú fojú pọ̀ and and and I have you there tututu ẹ kó mi lọ́kàn balẹ̀ but irọ́ ni I'm not happy with this mi ò lè sùn mi ò lè wo inú aráàlú náà ò dùn kí ló dé. Ah, well i mean i mean ó ti sú mi láti máa gbọ́ oríṣiríṣi báyìí ó ti sú mi kí ló dé. kábíyèsí kábíyèsí ìṣẹ̀rí kì í ṣẹ̀bi wa èròjà tó wà lọ́wọ́ àwọn jàǹdùkú yìí ó lágbára púpọ̀ àwọn ọlọ́pàá tó fara pa yánnayànna wọn ló ń kà kábíyèsí kò sì sí àwọn èròjà agbára tó dáa lọ́wọ́ àwọn ọlọ́pàá láti kojú wọn kábíyèsí. Eh, ìlú ò ṣe dáadáa ìlú ò ṣe dáadáa tó láti rí àwọn èròjà tí àwọn ọlọ́pàá lè lò gidi kábíyèsí. hear hear hear hear yourself wọ́n náà tẹ́tí sí nǹkan tó sọ̀rọ̀ yìí òfin òfin yé mi sì wípé oní oní oní oní privilege information àbí bẹ́ẹ̀ kọ́ nǹkan tó fẹ́ máa fi sọ fún mi nìyẹn ìlú tí ìlú bá tún fẹ́ ṣe dáadáa ńkọ́ tí ìlú bá tún fẹ́ ṣe dáadáa ńkọ́ what are you talking about oh. what are you talking about ẹ ẹ ẹ ok ọlọ́pàá ṣe ọlọ́pàá farapamọ́ nǹkan kan i mean part of the risk of the job gbogbo tó tẹ̀lé that job yẹn i'm not happy pé irú ẹ̀ ṣẹlẹ̀ but but that is reality then now listen listen DPO tell me kí ló ṣẹlẹ̀ what happened to intelligence intelligence gathering intelligence gathering ọ̀ṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tó ti jẹ́ pé tí tí káwọn tó máa gbà báyìí ẹ̀yin náà ẹ̀yin náà ẹ̀ dẹ́bi wọn báyìí ah, hmm. ẹ̀ ti wà three four five steps ahead of them ah, hmm. ah you are not a small boy lẹ́nu iṣẹ́ yìí now you are not a small boy kí ló dé tí ah, o fẹ́ sọ fún mi pé àwọn àwọn ará yẹn wọ́n ní wọ́n ní the kind of training tẹ́ni ni ẹ fẹ́ máa fún wọn fẹ́ máa fi no no ó ti sú mi o ó ti sú mi o tó bá mọ̀ pé tó bá mọ̀ pé o o múná tó kú tó o o o o o rè ṣiṣẹ́ let let me ask for ah ah because ah mm-hmm, mm-hmm, mm-hmm. ẹ ṣe sùúrù o ah, má jẹ́ kí ọ̀rọ̀ lórí kó di wàhálà sí lọ́rùn mi mi ò lè wo complain here complain there. ẹ ṣe sùúrù kábíyèsí o ẹ má jẹ́ wọ́n fi ọ̀rọ̀ lú yìí yín lọ́rùn o ká ṣe sùúrù lórí ẹni o èmi kàn tún á rò ń dà kejì pé kò yẹ kí abilékọ sáré dopó kò yẹ kí mọ̀jèsìn ó sáré dọmọ òlu kan gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ọba wọn wọ̀nyí ọmọ wa àbúrò wa nǹkan kan náà ni wọ́n kún ibẹ̀ ẹni bábá ṣe pé nǹkan ààbò wá wà lọ́wọ́ wọn tí wọ́n lè fi kojú àwọn ọ̀daràn wọn wọ̀nyí ni kílà yìí ló ní eh, bàlù. bada bada bada bada bada ah, don't don't go there don't go there eh, ìwọ ni mo ní bàrọ ìwọ ni mo ní ọ̀rọ̀ bá sọ ìwọ ni mo ní ọ̀rọ̀ bá sọ ìwọ ni o because ọ tí ọmọ gbé bá gbọgbọ kúkú ìyá ẹ máa gbọgbọ sísè o. Um, I, I will not mi ò mi ò mi ò fẹ́ gbọ́ kíní mọ́ mi ò fẹ́ gbọ́ ẹ láti fòpin sí gbowó kíní yìí ẹ láti fòpin sí gbowó kíní yìí kí ló dé ah, you have to be up, up and doing o you have to be up and doing or else or else má má má rojú pípọ́n mi o má rojú pípọ́n mi o. kábíyèsí kábíyèsí rojú pípọ́n mi o. kábíyèsí. Ah, ah. bàbá olóye. èmi kò sọ fún ọ kò ní í gbọ́ kò ní í gbà bó bá ti dọ̀rọ̀ pé ìlú ò ṣe dáadáa tó yọ dàságídé mi wọn à lè sun àléwó kì í fẹ́ gbọ́ owó yìí sì ń wọlé àmọ́ ibi tí ń wọlé sí. kí ni kí n ṣe báyìí. ah tó àfikọ́ lọ́mọ sànù wa. adégorí wò ó bífẹ́ ò bá wa yóò ti dé látàárọ̀ àti pé ikú ire ti ba gbogbo nǹkan jẹ́ báyìí sórí ìdánwò tó fẹ́ lọ́ọ́ kọ yìí bọ́lọ̀ ń bá kọ pé ńbẹ̀ ló ti ṣoríire ó kúkú ṣoríire nǹkan kan ò sì lè dí ẹ lọ́wọ́. bàbá kọpa ìfẹ́ máa wá. wò ìní fẹ́ kó o ní ìgbẹ́kẹ̀lé asán. bàbá mo sọ fún yín pé wọ́n máa wá. bàbá ẹ ṣe kọpa ìfẹ́. kí ló ń dúpẹ́ lọ́wọ́ mi fún. jẹ́ kó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ a ti rò pé ikú ire kò lè jẹ́ kó ráyè ti ẹ̀kọ́ ọmọdé yìí mọ́. bàbá tíire náà bá wà láyé òun náà máa fẹ́ kí adébórí ṣàṣeyọrí níbi ìdánwò yìí ni. Hmm, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni torí pé ẹni tó nífẹ̀ẹ́ ọmọ èèyàn dínú lòun náà tó. adébórí jẹ́ ká máa lọ gbé báàgì. lẹ́gẹ̀lẹ́gẹ̀ ní ìsàwọ̀ òsàlù ọ̀run gbòǹgbò gbúmọ lẹ́sẹ̀ súnmọ́ síwájú ọ̀gọ̀yọ̀ lọ̀lọ̀ dínú àwọn eṣíko yá fún bá ní rẹ́dí ṣobìnrin kì í. àgbògbìnìṣà ń gbé ń re fọlọ́fipá. oríṣiríṣi àwọn àjọ̀lú kan wà àjọ̀lú bí ènìyàn lọ́jọ́. mi ò rí láti tọ́jú ojú rẹ̀ káàkiri nínú òru ní òbí òde gbọ́. ṣé wọ́n tún wà lórí social media ni. ẹ bẹ́ẹ̀ lágbèdégbèdé méjì àyè tó bí mo ti ń sọ̀rọ̀ yìí inú afẹ́fẹ́ ló wà. Ah!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 nǹkan ṣẹlẹ̀ ní pé mo fẹ́ tún wọ̀ gbòòrò so we need something láti gbọ́n bọ́ọ̀dì ní ìmọ̀ tí mo bá lè rí ọ̀rẹ́ kiri lọ. ẹni tí wọ́n bá nípa láti ṣe ìlọ́wọ́ fún òun náà lẹ́nu kejì ẹ̀. ṣẹ́rí kí mọ́tò yìí mo ń fún yín. ẹ fẹ́ fún mi ní mọ́tò yìí. mi ì fẹ́ fún yín ní mọ́tò mo ti fún yín ní mọ́tò. ṣé mọ́tò yìí ní fọ́ọ̀tì. kò ní fọ́ọ̀tì ẹ̀yin lẹ ní fọ́ọ̀tì torọ ẹnu ọnu wá bí ẹnu òwìwí sí kí n ti yín. Ah, ẹ̀rí ta sí mu mọ́tò lẹ́lẹ̀ tún ṣe ń béèrè pé ṣé ó ní fọ́ọ̀tì ni ṣọ́pọ̀lọ́ nítorí kodò ni. ẹ wo ṣù ẹ wo ṣù wẹ bó tẹ̀ ṣe ń rún nǹkan tá ní mo jírí láàárọ̀ ìwé tó bá tẹ̀ lówó gan you no keep person now ó yẹ kó máa smell nice kó look nice. fẹ́mi tó bá lówó lọ́wọ́ ni wọ́n ń pè lẹ́fẹ̀m fẹ̀mú làlà ni wọ́n máa ń pa àwọn àkúṣe because inú làlà kòkò báyìí lọ́ọ́ máa tún gbélé ayé wọn. má sọ ní burúkú o tí àbúrò mi bá wá fún ẹ ní owó tó wá fi owó yẹn ṣe ṣìnà níta ṣàngó ló máa pẹ́ kò wá ní pẹ́ lásán o ó máa pẹ́ tìrantìran ni. You see, man, you see, I put my glasses down. Because if you did it for me in Chicago, I'ma put a gun in your mouth and shoot it right there. Bí atẹ́gùn Amẹ́ríkà ibi tẹ̀ tí ń bọ̀ ogójì lára. You get it in all. Ẹ kọ́ mi burúkú sọ̀hún, ẹgbẹ́ ni òṣì sọ̀hún. Ẹ sẹ́ yọ, yọ, ẹyọ ní ọdún kí ló dé? Ẹ ń rap Last month ni mo ṣẹ̀ṣẹ̀ notice. Ṣé kò lè bó ń jalè ṣá? Ṣorí bó ṣe you yóò Show me rẹ̀ tó bá ṣe olùwé kí n kú. gbowó ló ṣe máa. yàrá tó pè ní yàrá ìwọ̀ yẹn ọmọ a máa sọ̀ pa sí i tó bá jẹ́ german bẹ̀ ló wà ń bẹ a kábíyèsí kábíyèsí. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. kábíyèsí. bàbá aládùúrà. kábíyèsí. borí. kábíyèsí. pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ pẹ̀lẹ́ Ọlọ́run ó wà o kábíyèsí pẹ̀lẹ́ kábíyèsí o ẹ kú tọ́jú ẹ bàbá. Hmm. kábíyèsí o bàbá kọ̀ọ̀kọ́ kábíyèsí. ẹẹ borí borí congratulations hmm. pẹ̀lẹ́. Kábíyèsí bàbá ẹ kú oríire náà. kàbíyèsí. ẹ dà ẹ bàbá mo mọ̀ ní ìrànlọ́wọ́ kan tí mo fẹ́ bẹ̀ yín kẹ́ ẹ ṣe fún mi. sọ̀rọ̀ lórí mi yìí ó ti jẹ́ ìgbà díẹ̀ báyìí tó ti ń wù kí ọmọ wa kékeré kó kọjá sókè òkun lọ kàwé bí àwọn ẹ̀gbọ́n ẹ̀ ṣùgbọ́n orí tiẹ̀ ò fi bẹ́ẹ̀ jí pépé sí ìwé tó àwọn ẹ̀gbọ́n ẹ̀ wá wo irú borí lásánlàsàn yìí tí ó ṣèdánwò tó yege tó sì wá fún láǹfààní láti bọ́ sókè òkun lọ́hùn lọ kàwé mo rò pé tí n bá lè gbé owó tó tówó fún ọ owó tí tó tó tó tó tówó gidi tí n bá gbé fún wọn fún ìtọ́jú ìwọ àtọmọ rẹ ẹ fún mi ní àǹfààní pé ipò ayé tí borí tó ní láti fi kàwé lọ́hùn yẹn ẹ yọ̀ǹda rẹ̀ fọmọ tiwa láti lọ́ọ́ fi lò ó fi kàwé. kábíyèsí bí mo bá gbọ́ yín yé ẹni ń sọ ni wípé. Hey, kí ọmọ tiyín kọ́ wá rèé kàwé lókè òkun kí borí ó lè jókòó. ẹ kò tiẹ̀ ní jókòó yóò lọ iléèwé ń bí yìí owó tí wọn ah! ló fún wa. káyé kábíyèsí ọlọ́run aláàyè mẹ̀kúnnù mọ̀ wáyé ìyàwó èyí lẹ pè mí sí lẹ́yìn ọmọ mẹ́ta ọmọ tiyín mẹ́ta ti ń bẹ lókè òkun ọmọ yín gidigba gidigba mẹ́ta lókè òkun ọ̀kan ṣotọ́lọ́run jàjà yọ̀ọ̀dá fún wa ìka tún fi ilẹ̀ fún yín kábíyèsí ẹ kàn gbìyànjú pé kẹ́ ẹ kàn mọ́ jẹ àwa mẹ̀kúnnù máyé káwa ọmọ jẹ́ nǹkan kan mọ́ ọmọ ṣe o. babaláàjò ṣé níwájú kábíyèsí lẹ ti ń sọ gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ yìí wọn ṣáà sọ wípé kọ́mọ yín lọ jókòó sílé ẹ wọ́n ní wọ́n máa fún yín ní owó ńlá tó tó ṣe nǹkan tó tó rán borí lọ sí ilé ìwé tó bá fẹ́ lọ ní ìlú tá a wà yìí ẹ ti ẹ̀ fàyè gba ọmọ tiwa ẹ kábíyèsí òun náà nìyẹn ẹ mo máa ń sọ fún yín dáadáa yín ti ń pọ̀ jù sí àwọn ará bíi. bàbá aládùúrà owó tó tó wẹ̀ mò ń sọ owó tí ó dẹ́rù bàṣẹ́ ó ní mò ń sọ. Ah, elédùn àìbá pààyàn láyè ẹ bá pààrọ̀ ọpọlọ ọmọ ti afọ́mọ ti yín adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé kò fún yín láyè láti yí kádàrá àti apadà ẹ ṣeun ọ̀rí ẹjọ́ yín kọ́ elédùà tó dá kálukú tó dẹnu níbù ó ti mọ tí ó fi sí borí járe ilé ẹ ṣeun ọkú o. Baba, oṣù tó ń bọ̀ ni màá parí ètò ìsìnlú mi. Mo wá fẹ́ kó jẹ́ pé láàárín ìgbà yẹn ká ti parí ètò bí ṣe máa di èrò òkè òkun. Àti pàápàá, a gbúdọ̀ ṣe kíákíá lórí ọ̀rọ̀ registration ẹ̀ tó close. Ah. Ah kí la máa ṣe báyìí ẹ pàápàá pẹ̀lú àwọn ajúnilọ tó ń fẹ́ fọwọ́ lágbá wa lójú yìí. ẹ wo kógun àgbo tó dorí ìwo ẹ bá ní ké sí kábíyèsí o. gbogbo bí a ti ń ṣe ṣe àtẹ́lẹ̀ ọ̀nà àdáwò gbá àdáwò àwo àdáwò orí àdáwò ọ̀run. kini kini gbogbo palapala e. àròmí kankan nù táàpù gbogbo táàpù ọ̀hún lọ́gbẹ̀ẹ́ ẹ ilẹ̀ bíi wa tí wọ́n gbà wọ́n ti lọ́ọ́ fi kọ́lé epo epo ọ̀hún náà ń jòmú náà járe ẹ bá ń ké sí kábíyèsí o èyí tó tọmọ èmi làwọn àtúnṣe báyìí. Ah, kábíyèsí pẹ̀lú nǹkan tó ṣe yìí nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún wọn ni wípé mo fẹ́ kẹ́ dẹ́rù bà wọn ẹ dẹ́rù bà wọn pátápátá kẹ́ kó wọn lẹ́mìí sókè tó fi jẹ́ wípé wọn ò ní lè sọ nǹkan kan fún ẹnikẹ́ni mọ́. ká dẹ́rù wọn. gidi gan. ó dà mo dẹ̀ máa dẹ́rù wọn ẹ fi mi sílẹ̀ ah, ah, kí ni mo ṣe fún yín ah, ẹ wò kí ni mo ṣe fún yín. bàbá ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀ jọ kí ló ṣe yín. kí ni mo ṣe fún yín. bàbá ẹ wojú mi dáadáa tí n bá tún gbọ̀n kankan pa kábíyèsí ikú lẹ́ fi ṣèfàjẹ. ẹ fi bàbá mi sílẹ̀. ẹ má fọ ọkà o. ẹ yé ẹ wọ mi ta. ẹ yọ ọ lọ gbọ. àlàyé mi wá bàbá. ẹni ẹni tó máa sọ fún ló ń wá ọ̀tá fàyídógbò rí bọ́bá yóò rí ọ tọrùn wò ó bí kò lè pa ni ṣebí tó dé lè pa ni. Orisha bó lè fimile mí o fi jogoti. Jogoti. Abre, abre. Abre. What happened Why are you crying? Talk, are you deaf? Okay, relax, relax. Make I help you. Bring the cup glass. Bring the cup glass! Enter the bag, enter the bag. Enter the bag! On the bag, on the bag! Jogodi. we dey run Commandos! Captain! What is your name? Bori. Repeat after me. I. I. Bori. Bori. Swear my allegiance. Swear my allegiance the commandos. The commandos. To fight and kill. To fight and kill. All the wicked leaders. All the wicked leaders. All the oppressors. All the oppressors. In our land. In our land. So help me God. So help me God. Commandos! Amen! Commandos! Amen! He is now a commando. that we dey run this town. kind of life you want to be living ṣé ìgbé ayé tó fẹ́ máa gbé lélẹ̀. Hmm. I understand you are sad. I understand what happened to you. But think about your people. Think about Baba Aladura. Think about Kopaife. Will they be happy seeing you this way? Bori, you don't belong here. Look around you. Look around you. Do you look like them? You don't belong here. You don't belong here. Bori, I want you to do something for me. you will take away all forms of bitterness in your heart. And then, you will be fine. jump, jump, jump, jump. Don shege ya. Allow me to put for your body, Kí lorúkọ ẹ? Ẹ ti gan mọ́. The case. Níbo ni bàbá olóyè gbà lọ? Àbọ̀dóyè, ó jáde. Níbo ni bàbá olóyè lọ? Wọ́n lò bàbá àgbẹ̀dẹ, bàbá àgbẹ̀dẹ. Let's go! Take this guy! Ẹ jọ, ẹ jọ. Ṣìkà sọ́mọ̀, ṣìkà sọ́mọ̀, ṣìkà sọ́mọ̀. Ṣìkà sọ́mọ̀, ṣìkà sọ́mọ̀. Move it! owó olè tó gbà lánàá lọ kó jáde bí bẹ́ẹ̀ kọ́ gbàdúgbàdú ó gbowó àgbàdo lọ́wọ́ ẹ̀ ìgbóná ṣé bàbá rẹ yẹ kọ́ láyà láti talẹ̀ lẹ́yìn kábíyèsí ṣé pé gbogbo olè pátápátá ọba lónìí ni ǹjẹ́ ẹlẹ́mìí àròyé lọ kó owó olè tí bàbá rẹ tà wá bí bẹ́ẹ̀ kọ́ ntí ojú ẹ rí o ní gbàgbé láéláé. bàbá olóye kì í ṣe ilẹ̀ ìlú lata ilẹ̀ bíi wa ni. àbọ̀ àbọ̀ òjá wèrè ni ah. orí ẹ̀ burú ni. ọba ló nílẹ̀ ọba ló lọ gbogbo gbogbo ilẹ̀ ìlú yìí ọba ló ní gbogbo ìyàlẹ́ ẹ̀jẹ̀ nílùú yìí tí ẹnìkan bá dá owó wú lẹ́yìn kábíyèsí yóò jẹ yẹn rẹ̀ su yóò jẹ yẹn rẹ̀ níṣu. àmọ́ bàbá olóye ẹ ṣàánú àwa mẹ̀kúnnù náà ẹ ṣàánú wa. mẹ̀kúnnù ẹ ṣàánú wa. àbọ̀ ọjà wèrè ni mẹ̀kúnnù. ẹ ṣàánú wa. kí ló kẹ́mi pẹ̀lú mẹ̀kúnnù fún tó wá sọ ohun tó ti kó bá rẹ̀. owó ní kábíyèsí ní kí gbogbo òdò àtẹ òdò àtẹwé dàtí ẹ báyìí òní ni àtẹyìntẹ ìrẹjú kankan kan bí ìlú àgẹrẹ ṣé ẹ ti dáwọ yín ẹ ti dáwọ tí kábíyèsí ní kẹdá ẹ ti ẹ ọba ti san nù yẹn àtẹyìn àti bàbá yín ẹ kọ lù wèrè ń ń èrò pọ̀ nílé epo èrò pọ̀ nílé epo ọ̀sẹ̀fẹ̀ kí káwọn ìlú ọ̀ṣọ́ á lẹ́nu pé. ọlọ́yàtú. lọ́dí ọmọ mi ọmọ mi kí mo ṣe. òpin ti dé bárí àjò yín lónìí. ọmọ mi ni. Commandos! Captain! Commandos! Captain! Now move! Come down! Come down! Ladi, orí ti dàrú. Ladi, orí ó ti dàrú. Ilẹ̀! Down! ládi ládi ládi mo ti kúnlẹ̀ mo ti kúnlẹ̀. òpin ìrìn àjò ti dé báyìí báyìí onílẹ̀ ráyè mọ́. you see that man na wicked man he deserve to die na wicked man so you go kill am shoot him shoot him shoot him i say shoot him. mess with me. Don't. Commandos. Captain. Commandos. Captain. Oh. So now you. Huh? Now you be that useless king. Where the light chop alone. Where do you talk? Make a dash you bullet. See, make I tell you. All this how you talk, I no dey hear. Now your brother wan talk to you, oya oh, talk to him. Kábíyèsí, asa, ṣá, àsìkò ti tó o. Òpin ti ẹ̀yin lẹ́ ń jẹ àsìkò tí wàá tó báyìí fèmí náà láti jẹ torí àkọ́dá oró ni kò dàbí àdàgbẹ̀yìn. hello ó ti di ààbò police dey come where where we dey okay okay i don hear i don hear no wahala i will see you soon i will see you soon commandos. Captain! Commandos! Captain! Police, they come here. We leave here now. You hear me? Why you kill her? Why you kill her now? You hear what I talk now, say police they come where we dey. Person wey suppose use her shield comot for here. Use am guide body come comot for here. You go kill her. Why now? Eh? Scorpio! Captain! Finish it! Jogati. Jogati. myself all over. Ọ̀tá fàyè dóborí bọ́bá yóò rí ọ tọrùn wọ̀ ọ́. Bí kò lè pa ni, ṣebí tó dé ò pa ni. Òrìṣà bó lè gbẹ̀mí o, fi mí lẹ̀ bí ṣe wà. forgotten. of them. Bori! Don't shoot. It's me. Bori. Bori, what's wrong with you? Ṣó kuni, Bori, ṣó kuni. kú Eh? Do you want to die? You see how people are dying? Eh? Bori, do you want to die? tiẹ̀ ti ń palẹ̀ mọ́ ọ fẹ́ pòǹlù yìí láì jẹ́ kí n rí ọ sí lásọ wò. ṣé tipátipá ni mo ní mi ò fẹ́ yìí. o ò fẹ́ ta ni dandan èmi kò sí ẹnikẹ́ni tó lè fẹ́ ọ láì jẹ́ pé mi ni mo fẹ́ ọyọ ọbẹ ọfẹ gún mi lọ́bẹ ọfẹ pa mí ọyà pa mí pa mí sẹ́ẹ̀. olóye mo ti sọ fún yín pé kò sí ọ̀nà níbi tẹ́ ẹ̀rọ pọ́nà wà o. ìfẹ́ má máa sọ báyìí mọ́ mo nífẹ̀ẹ́ rẹ kí n lọ fẹ́ kí n ṣe fún ẹ màá tọ́jú ẹ. Ah. babolóye kò lè ṣeé ṣe. jẹ́ kó ṣeé ṣe ìfẹ́. akinde. ah ìfẹ́ afa. Mm, wà. see you na you dey fine o she just dey fresh afa o wà ọkọ kí n ṣẹlẹ̀ ah. ibo ló ń lọ. fẹsẹ̀ ayé ti sàlẹ̀ bẹ́ẹ̀. ṣé mo ní tẹ́lẹ̀. yóò jẹ́ ká lọ. jẹ́ kí n tilẹ̀kùn. all right, all right. ọmọ abo ni wọ. kọ́pà ni sà. Akin. Babe. Hey ṣé wọn pé mo ní gist fún ẹ ṣá ní àná ó ní nígbà kan ó kàn lọ rọjú ó kàn lọ ṣe bákan bákan. kí ni wàá ṣe fún. ó ṣọ́ọ̀ṣì mi. pọ́nmọ́ àbúrò mi tó wá ń ṣe bó ti ń ṣe bẹ́ẹ̀ ni. eléyìí tán mixing all these things. You're a good girl. Ọmọ dáadáa ni So fortunate. guys have to leave. Go to Darola. What about you? I can't live with you. What about you? Ẹ̀jẹ̀ ti pọ̀ ah! You guys should go. Ẹ me sílẹ̀. àkọ́kọ́ tí ó kọ́kọ́ rọkọ̀ nílùú ọlọ́ọ̀lọ́gbọ̀n àwọn èèyàn àdúgbò wa gan wọ́n bá mi ṣàìlọ́yọ̀. nígbà tílẹ̀ wá mọ́ tí mo ní kèrè wo ọkọ̀ mi tí mo gbé e sí àfi lápẹ̀ bàbá ọkọ̀ mi tí mo gbé e sí mọ́ gbogbo ayé ń pè ní ọkọ̀ àgbàlẹ̀. gbogbo àwọn tó ń gbọ́kọ̀ rẹ̀ wọ́n bá gbé tí kú tí dáró. o ò lè rí ìdùkà o ìdálà àpẹẹrẹ bíi fáwọn. àdánwò kúrakúra wọn. ṣẹlẹ̀. sọ́tọ̀ yẹ. kí ló ṣẹlẹ̀ ẹ pẹ̀lẹ́ fún ọ̀pá dẹ́kun sí. ẹ̀fọ́ gidi kúnlẹ̀. ọ̀dà mi rẹ̀ kọ́ ló ṣẹ́kù báyìí. táwọn ọgbà ẹ̀ jẹ́. ọ̀rọ̀ bá dẹ̀ bóyá láti ṣe àgbàyà àgbàyàgẹ̀ gbàgbọ́ lórí àṣẹbí àtọ̀hún àti ọkọ rẹ̀ máa sun lónìí. ọlọ́run èmi lẹ́kọ̀ọ́ lẹ́ka tẹ̀rọ́kọ̀ tẹ̀ wo ìmá kan lórúkọ ẹ̀ bọ́ọ̀ṣà da ìlú. it's just a car. poison ṣó ń dàjẹ́ yó jẹ́ díẹ̀ kó máa bá tiẹ̀ lọ báwọn mọ́tò yìí ṣe rí nìyẹn. bámi bámi bẹ́ẹ̀ni. báwo ni mọ́tò tó yìnbọn ṣe ṣe máa máa pààyàn kí mo dẹ̀ máa fọ́ àkọ́kí. kí ni ṣebí fóònù mi kí ni. wọ́n ṣe fọwọ́ kan lákọ̀ọ́kọ́ kan tó jókòó ni wọ́n ti kú. iná olólùwò gbọ́dọ̀ kú náà. wọ́n kò sọ́lá olúwa mọ́ ikú olúwa ló kù. ni ọkọ̀ bá di abàmì. ká ní pé ìṣẹ̀lẹ̀ yóò tójú mi sẹ̀. ìbánirọ̀ ni wọ́n pa. wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ibẹ̀ nílẹ̀ Yorùbá oògùn abẹ́nú gbọ̀ngàn oògùn bẹ́ẹ̀ o. ọba ti bọ́lá ọ ni ọ̀nìyàn yé mọ́ agbélé màtáńgà ni wá lọ́yọ̀ ṣé ti mi ò lè rí olè kí n mọ̀ pé olè ní lágbájá. bàbá ọtí ẹ má dọwọ́ lálàmù aláṣàkẹ́ ni. ibi tó ṣe kó sí náà dáa. aláṣàkẹ́ tí wọ́n wọ̀ kó máa kọ́ ọ̀rẹ́ aráàlú ni. àlànà oníyọ̀lẹ̀ dé kí la tún rí gbọ́. ó ti gborúkọ tuntun ká ní owó elédùn àló fi yọ̀ sí tè. ṣé ìyàwó ojúlówó nàbí sara. yóò yóò wọ́n kúrò dé ọmọ mi ti gbẹ ọmọ àmúkọ. àjọ ń jẹjẹ alásàkẹyìn ìjẹ́ tó kún bá jẹ tìrẹ̀ lẹ́yìn lọ́wọ́. wọ́n wá sọ pé pẹ́ nílé mi pé lọ síbẹ̀. níbi tí wọ́n roko títí tí wọ́n fìdí tì ibẹ̀ ní jẹ́ fìdí tì. ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yà àti fìdí ẹ̀ ti gbà pé mo lè fẹ́ fìdí àmọ́ bóyá. yèso lóyún ìsòsíbẹ̀ nígbà ń mọ orí abẹ́ ẹ̀ inú mi dùn yìí ọ̀nìyàn gidi ló fò lóyún ó yá ọ̀nù lé ọ̀nù lé ilé ọ̀nù lé ọ̀nù lé rù kémi mo lóyún. nǹkan wọn ti fún ẹ lówó lọ get treat kìíní. tí DNA bá ti sọ wípé mi ni bàbá ọmọ àbà má gbà ọmọ. ayé àti bí mo sí dna. ẹ má fún pépéré mi rárá àgbà tẹ́ ti fi àárọ̀ ọjọ́ ayé yín tẹ́ ti fi ṣèdánù tẹ́ ń bímọ kiri bí ẹ̀jẹ̀. ẹ mọ jẹ́ ọmọ tẹ́ ẹ bí ń bí tẹ́ nígbà tẹ́ bẹ̀rẹ̀ ṣẹ́ èmi gan bá rẹ́kọ̀dù yín ni ọmọ mẹ́ta lẹ ti bí sínú fáàmù. àwọn èrè mélòó. ṣe máa dún bíi kásẹ̀tì tí ò dáa ní máa pa mí lẹ́yìn. kí lọ́bọ̀ ṣoṣo ní tí náà kí o ṣe. orí ọ̀bọ ti tó bọ́lọ́ orí ilẹ̀ kì í ṣe gbangba ìyàtọ̀ tó ń bẹ láàrin orí wọn. ìjàpẹ́ kan fún mi ní gbogbo láti ẹrù. ojú ẹ̀ kẹ́ ṣe ṣé ẹ ṣe ọmọ mi wọlé. ẹjọ kí ni mí ni ọmọ mi wọlé. ọmọ mi wọlé kọjá jayé orí rẹ̀ ìrìn àṣẹwó.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 Oh, my, níyàwó ò ní sùn òun gan ò ẹ̀sán lé ayé dògún bámúbámú ni mo yó èmi ò mọ bébí pọ́n mélòó mi ìlú la ní ẹ̀túnṣe o ẹ̀bà ló jẹ́ ó yá mi o. ẹ̀yin ló lè ẹ̀yin by it